ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أن في أصلنا هذا تنوعت مسالك الشبهات وتأججت نوازع الشهوات وبدا شبابنا معرضا لاتهام ولما في ظلم مقتولا ذاق مرارتها المجتمع في غلو وتكفير وانشلال خلقي مخيف وفي ميدان الأفكار المنحرفة والفرق والبنى الباطلة لم يتلوث مجتمع الرئيس الأول دين الصحابة بطالوراتها فقد كان تحسين الرسول صلى الله عليه وسلم لهذا الرعيد قويا خرج الرسول صلى الله عليه وآله وسلم على أصحابه وهم يتنازعون في القدر هذا ينزع آية وهذا ينزع آية فكأنما كتب في وجهه حب حب الرمان فقال بهذا أمرتم أو بهذا مئت أن تضربوا كتاب الله بعدهم بعض إنما ضلت الأمم قبلكم في مثل هذا إنكم لستم ها هنا في شيء انظروا الذي أمرتم به فاعملوا به والذي نهيتم عنه فانتهوا إن سلامة القاعدة الأخلاقية في حياة الأمة سبيل استقرارها ومناب قوتها وإذا انحرف سلوك الأفراد أشرفت الأمة على الهلاك وآذنت بالزواج قال تعالى وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا هذا قسم لهم الله تعالى عليك قال قوة هذا اللهم بقى قد وعوش في اللهم الله تعالى عليك الذي لم يترك ما حضر وحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ọlọ́run ọba ọ̀dá wa méré kò dá wa fún kákẹ́ wà láyé kákẹ́ mọ̀ ẹ̀bẹ̀ lásán ọ̀dá wa limonimatu ní àwéyìmá ọ̀dá wa fún tó pàtàkì eré ti ṣe kámọ́dúnmí máa tọ́sí lọ. èèyàn wá lè tọ́sí fọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kíjọsìn ẹ̀dọ́ lálàáfíà àbíkọ́dún ọlọ́run ọba nìkan máa kọ́dà pàlẹ́ pàlọ́ ìjọsìn. ìjọ ni tí bá ń sin ọlọ́run ọba tọ́lá ayé náà tí bá ń sin nǹkan mí mà tàbí ń sin nǹkan mí lẹ́yìn ẹ̀ owó fò ọlọ́run ní jẹ́mi àti ní ọlọ́run ló já mú fò láéláé. ẹ wá já lọ mọ ọlọ́run bá wà lónìí lásìkò tá a wà yìí àsìkò bí àsìkò ọ̀kan bó ṣe ń dìnnà sásìkò àníbà sallallahu alayhi wa sallam sí. sí àsìkò àwọn sàhábà sí sí àsìkò àwọn tó tẹ̀lé wọn sí bẹ́ẹ̀ ewu pọ̀ ewu nínú ẹ̀sìn kà ń pọ̀ sí. ìyẹn lọ́pàá tó fi pé mùsùlùmí inú ìṣọ́ra gbogbo ìgbà lọ́dọọdọ wà dídí ọlọ́run ọlọ́run ní bíbí inú rẹ̀ rẹ̀ lọ́wọ́ wa. ẹ dákun yìí àwọn ọ̀nà ìrújú àwọn àrùjọ oríṣiríṣi àwọn àrùjọ oríṣiríṣi tí kálukú ti mọ̀ rò pé ìrújú lẹ̀ tí ó jí máa tí ó jìrọ̀ máa tó ṣe kí ẹni tí ọba bá sí nínú ìrújú yẹn kọ̀rẹ́ tuntun tó jẹ́ pé ìrújú lásán yẹn sọ̀rọ̀ wa. ẹ̀jọ́ ọlọ́mọ wípé àwọn adé tí àtún ti ń fa kálukú tí ń kó ba níwájú ọlọ́sùn ọba bàtọ́lá rẹ̀ ga iná rẹ̀ ní ìwúlò yẹyẹ àsìkò ìgbà tí ò sí fóònù lẹ́bù táwọn èèyàn bí ń sàbúrú ọ sí àsìkò tí kò lọ kódà nígbà tí kò ló dé tí ò sì sí hundred phones àlẹ́bù aburú àwọn ó tún kéré lásìkò ní hundred yìí tí ó ayé wá ní dára àwọn ẹ̀dá kan náà wá èmi láti ń fa iná rẹ̀ ń jó yìí ní látàrí kálukú ní yàrá ẹ̀ nígbà tí sì fóònù tí íńtánẹ́ẹ̀tì ò sí ìjánura wọn báyìí kó lẹ́sí tọ́mọ yàwó ìwà wọ̀nà ọmọ yàwó ti bẹ́ẹ̀ ní sùn àwọn ń sọ àtòrí fóònù àtòrí íńtánẹ́ẹ̀tì ṣe mọ̀ bẹ́ẹ̀ sọ àwọn àwọn tí wọ́n jókòó tí wọ́n máa àwọn aburú tó ṣe wípé lẹ́yìn àwọn tí wọ́n jọjọ ń saburú pẹ̀lú ara wọn kò sẹ́yìn mi ìdókòó máa wọn. àwùjọ ibi lágbára irú ewu láwa ọlọ́run làwà ọ̀dọ́ kọ́dà àtẹ́jú ọ̀sọ̀dọ́ ọ̀fà wa ń bá kálukú wa ti sákẹ́tì oríṣiríṣi ọ̀fà. kèé wá ṣe ọ̀fà tí bá àyàn kéèyàn á yè ọ̀fà májèlé ọ̀fà tí wọ́n ti rẹ́ tí má jẹ̀lé ń bẹ lára rẹ̀ gẹ́gẹ́ ni wọ́n bá ti bọ́ sí là àyàfà ní ọlọ́run bá ló kù fún nínú ìgbésí ayé ẹ̀ àwọn ní ọlọ́run bá ló kù oríṣiríṣi ọmọ wa kọ́rọ àwùjọ wa wá ń tọ́ aburú yìí wò àwọn yẹn wá jẹ tí ń tẹ̀sìn ọlọ́run nínú kẹ́lò bí lè máa tẹ̀ kọjá láti ìlú aláṣẹ ìlú tí wọ́n bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́ sẹ̀sì wọ́n tún wá yà láti wà áṣìláàrù máa múrò kò sí eléjì òkúrò ọdún méjèèjì ní ìpínlẹ̀ àwọn àtàkéjù àtàké ìlú kò sí tọ́lọ̀ wọn bá fẹ́ nínú méjèèjì kéèyàn tó wá ìrẹ́jì tó jẹ́ òun mo fi ọdún ẹnu mo fi sọ mo tún fi ọlọ́wọ̀n bá múra sí ọ̀run ọwọ́n níbi kíbi lórí ilẹ̀ aláṣẹ ìgbò sí ká nínú mùsùlùmí aláṣẹ jù nínú mùsùlùmí wà láìpò sí ká ẹ̀ńtọ́ wá wà láàrin wọ̀ntúnwọ̀nsì eléyìí tó ti pé wọ̀ntúnwọ̀nsì lọ́kọ̀ọ́rọ̀ orí ẹ̀ ló ti jẹ́ ìsìláàmù ní lórí ọwọ́n àpọ̀ ọwọ́n àpọ̀ kò sì ṣe é máa pẹ̀lú kò sí é máa pọ̀lọ́rọ̀ ẹnu àti náà ní àjẹ ara tó yẹ kó ní àjẹ tó gùn kọ àjẹ ẹ̀kọ́ ni. ẹ ìwà tí a bá máa dú ṣáàjì tí ń bẹ lórí ìwà mùsùlùmí èyí ó rò wípé ọlọ́run ọ̀bọ̀ wò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ ọ̀rọ̀ torí wà ìwà ìwà iná máa mú ìwà sábì iná máa gbogbo ẹ̀ ìjọ nítorí ilé àti ètò níbi àti ètò bá wà ẹni ọba já láti ètò bí ẹsẹ̀ ìwà láti ètò ní ọmọ òun ẹni ọba já láti ètò níbi ẹsẹ̀ àṣejù ẹsẹ̀ ní ẹjọ́ lè débi àṣejù wà bẹ́ẹ̀ ọba já láti ètò níbi ẹsẹ̀ kò ní dínà sílẹ̀ rẹ̀ lọ́rọ̀ ẹ̀ lè dọ̀bálẹ̀ kọ̀lẹ́kì náà lẹ́lẹ́ pàápàá ó ti pàkútálẹ̀ ó bọ́ nílẹ̀ ó ti kúnlẹ̀ ó ti dọ̀bálẹ̀ ó ti pọ́n áà láwùjọ ìlú ìlú má dọ̀bálẹ̀ rẹ̀ àmì olóògbé ọlọ́mọ tó tún ní lọ́pọ̀ àmàbìnà inú ọkàn ọkàn lọ pàtàkì ọkàn lọ pàtàkì àwọn èèyàn ti fi kún fẹ́ǹsì lọ́rẹ̀ rẹ̀ rẹ̀ náà láti wá ara láti kọ̀mẹ́dẹ́ẹ̀ kọ̀mẹ́dẹ́ẹ̀ bàbẹ́ẹ̀ kò sí tọ́kì èyí bí tí wọ́n bá ti dọ̀bálẹ̀ fún èèyàn ọ̀rọ̀ ẹni láàmà fi pẹ́ra wa lé kò tún lọ́rọ̀ àpọ́nlé lẹ́nu àwọn àbújẹ́ àwọn ìtayọ àkàtúnú ẹ̀sìn ló kó bá anábà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tá a náà ìjọba ṣàwọn mọ́tíà Abubakar radiyallahu anhu ọ̀rẹ́ ànẹ́dùwà Muhammad sallallahu alaihi wa sallam ọdún bíi náà láàrín bíi jùlọ ọ̀rẹ́ ní ó ti súnmọ́ ara wọn lọ́jọ́ orí bàbá àbúbákírí òsì islamu gbọ́mọ̀ ní àbúkọ hafa lẹ́yìn tí a náà ti sọ́lọ̀ wá jà ló mọ́kà fọ́tán òun náà wá lò fẹ́ǹsì islam gbogbo orí rẹ̀ ti fún lẹ́yà kò sí ẹnu tuntun kankan bẹ̀rù wọ́n wá mú bàbá nítorí ọmọ tẹ̀pá bọ̀ káwọn ọmọ ọmọ bọ̀ káwọn ọmọ bàbá lọ́wọ́ wá sọ́dọ̀ àníbọ̀ Muhammad bàbá àbúbákírí tó tó kò sí èméjì ń bẹ̀ pé ipò bí bàbá ní fàánàbà Muhammad sallallahu alaihi wasallam jẹ́jú wa mú bàbá jẹ́ ah nígbà Muhammad sallallahu alaihi wasallam lórí ìṣẹ́tẹ̀ wa mádùrú bàbá ìwà ìbá ti fi bàbá lékè ní ọwọ́ àbá bàbá mẹ́ta ìsìlámù ni bàbá anẹ́sọ̀lá ayé wa lè sọ àmì kẹfà sílẹ̀ ilé kó jẹ́ kí ní ànẹ́bí ọlọ́run wà bá bá ti ẹ̀rí dáàbì ṣe dáàbì yẹn sàpẹ́lẹ́ fọ́ọ̀mù rẹ̀ láti tọ́jú sí ìlà àwọn àṣírí tó ń rẹ̀ wà lọ́nà oṣù kó máa wà àwọn àkéjù inú ẹ̀sìn wà lọ́nà oṣù kó máa wà ẹwà náà wọ́n kí mùsùlùmí náà wà máa ṣé ìwà mùsùlùmí nù kéèké wà gẹ́gẹ́ láyé ìgbàlẹ́ ọba àtàlájú lónìí yóò lọ ìlàtò ìkọ́dé lọ́tùnlá yóò aráfà níjọ́ mélòó yóò ṣe ọdún ọ̀nà dáná tẹ́yìn káàkiri bí ṣe ń tẹ́tẹ́ ní ẹni tó ti tẹ́lẹ̀ jù ó wòye pé mùsùlùmí tó bá ti àtọ̀ sí òun ọlọ́bí àtàlájú ó ti jìnlẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀kẹ́ ń wò báyìí ni ó kẹ́ mara súnà ní ó yà ní

ẹja kò ṣé bá wùdà nípa Muhammad sallallahu alaihi wa sallam alẹ́ sùn yìí kì í máa tẹ̀sí ẹ̀jẹ̀ kì í máa tẹ̀lé ló bẹ̀rẹ̀ lórí pé mi jọ mi ẹ̀jẹ̀ mo kókó kọ́dá fún ẹ̀jẹ̀ kì í yá ìdìbò tó lò kì í yẹ̀sì tó bẹ̀rẹ̀ Nàìjíríà kì í yẹ̀sì tó nílùú adúláwọ̀ ẹ̀sìn yìí bẹ̀rẹ̀ láti ilẹ̀ lágbáwá ni lárúbáwá ni tọ́lọ̀ òfin náà gbogbo ẹni ọba nígbàgbọ́ náà nígbà Muhammad sallallahu tí ọba nígbàgbọ́ ló kájọ tó ń gbàgbọ́ lárúbáwá ni tọ́ba pè lọ́mọ áfíríkà ilé ìlú tọ́ba yàtọ̀ lárúbáwá rẹ̀ àdébí tó ń ní òyìnbó ni ṣùgbọ́n jẹ́ kí ọ̀dà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́nà ìhánà nígbà ayé ẹ̀ náà àwọn èèyàn ọ̀fẹ́ má ṣàfihàn wọn ọ̀fẹ́ má ṣàṣètò àṣètò ó dínà rẹ̀ àníbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ajáde sáwọn àtàgbé lọ́jọ́ kan ẹnu ọ̀nà alẹ́ bìbí ọ̀nà lẹ́nu kò wá fọ àmàlà wọn lọ ilé ọ̀yìn ayé àtúnú àlùkò àlù ilé ìlọsíjọ́ mi ló fi kí ni à ń takò wọ́n takò kádàrà wọ́n jọ ń kó láàrin ara wọn hadith ń dánú muslim wọ́n muhammad abdul kọ́lá làbíyà wọ́n bá sọ bára lọ sí ìbá máyà fún wa eré náà báyà ní sàndẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ti rí àwọn aláṣẹ ìlú àwọn ọ̀dáwọn ará wọn ayà kan ìlú aláṣẹ ìlú náà tún dáwọn ayà kan wá àtàwọn àdífì mí olóòtú ní ní tó àti ìwá mà ń gbọ́dọ̀ wà ní ayé ìlú ọ̀sán وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ابو مسلمين دي واحد أنا بواقع المسلمون صلى الله عليه وآله وسلم أنا من هذا مريض تزال عن طريقة أي مسلمين دي جيشي ها أبي هذا أمركم لأنه رواية منه شاء شطان من قعينه كما بقى عنده فانفع kí ẹmọ wáyà wá fẹ́mọ́ lókà ń tara ní yẹ́nà ìwáyà ní oní àìlèháàdà tí ó sọ́nà tó lè jàyè ìwáyà mọ̀fẹ́ ṣe sọ́nà tó rẹ̀ dá inú ẹjá tó sáré bá Muhammad sallallahu alaihi wa sallam oní sáṣẹ tọ́lọ̀ ń pa inú àǹtẹ́sọ̀rẹ́bù kìtàbà lọ́yìn bàbá mi bàbá kí ẹ máa fà ní Kùránì kọlu ara rẹ̀ èyí tó kílíà nínú tí ọlọ́run tó yé tí àdìsí tó sàlàyé rẹ̀ tó ní lẹ́yìn lẹ́rẹ̀ tẹ́ẹ̀ ní ìjẹta tí ò ní ilẹ̀ sábẹ̀ àríwá tẹ́ẹ̀ bá ti wá àríwá báwọn lórí bẹ́ẹ̀ ti ẹ̀ mọ̀ sọ̀rọ̀ àríwá ẹjẹ́ bá alákòójú rẹ̀ tó tí ọ̀dà àtọ́palilẹ́rìn lọ́palilẹ́nu àdìbà musa rẹ̀ sọ̀rọ̀ àti òṣùmọ̀ra ọlọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tí ò tó lọ́yẹ́ni tí musa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọlá rẹ̀ kò tó tí mọ́ sáríwájú ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ gà torí kò sínú olùlẹ̀ àtúnyí ìgbọ́sílẹ̀ ní ọgbà kọlọ̀ èyí ní kẹ́kọ̀ọ́ kọlọ̀kọ̀ ẹ̀nà wa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n wá jọ wá sí lọ àwọn ah, ní wọn ni afadalika nọọsọ nzaki yíya tàbí bọ́ yìí nọọsì ó lè pa ẹ̀mí ọmọ ọ̀dọ́ tó fi ẹ̀mí ó lè bẹ̀rẹ̀ títí ayé yóò sì pa àyè lọ mú ọdún tó kí ló mú tó àwọn akẹ́kọ̀ọ́ àwọn ìgbésẹ̀ èmi ń lọ́mọ tọ́lọ́ lọ́wọ́ bọ́ba tó láàrín bá ti lọ sí tó bá jáde àtúnṣe tó ní ẹ̀rí tó yìí nìbí ajẹ́gbé nìbí àwọn kan yóò ṣe lọ́dọ̀ àwọn afẹ́ ẹ̀ṣẹ́ ní nàìjíríà ni ó ẹ̀rọ ẹ̀jẹ̀ àmọ́ sọ ọ́ àwọn kan rárá o tí ọmọ kékeré máa ń jẹ́ kékeré ẹjọ́ bá ti kékeré jọ́ta fèrè bàlábọ̀ náà ọ̀nà èdè yìí ẹni tó bá ilé gbà pé ọmọ ilé pé ọmọ yẹn ń kèfè ó ti pẹ́ ní tí èdè kèfè ní kèfè yìí àyẹ̀sọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lá ń sọ pé tó ọmọ ilé sọ fún ẹni tó tí èdè kèfè pé kèfè ní kúfùrù yẹn padà sórí ẹ̀ alẹ́lẹ́ ojú ẹjọ́ máa ń gbà fọmọ kèfè yìí ní kèfè ẹ àwọn tí wọ́n sọ pé kèfè yìí lọ́mọ àwọn náà wà ní àwọn ti dá mọ́nyámi káfíẹ̀rẹ̀ káàfì fáwọn káàfì tọ́ba ilé pé mùsùlùmí kọjá pé kèfèrí ń kèfèrí nù àjẹ́ pé kèfèrí lòdù wàhálà bá di ogun àti wọ́n bá ń kàfàrà rà àwọn tó ní mùsùlùmí ni wọ́n kàfàrà ẹ̀ lópin kèfèrí nítorí pé ọkùnrin mùsùlùmí ọ̀dà pé kèfèrí ń kèfèrí nù ọpẹ ń kèfèrí ọpẹ ń kèfèrí kèfèrí ń kèfèrí nù ìjàmbá ni wọn. ẹ̀wọ̀n táwọn ẹ̀ tẹ̀sí ká ẹ máa gbélé ẹbí kàgbélé ẹmẹlé ẹbí dúdúlé lọ́nà àlàámọ̀lì tó ní ọ̀nà tó lè kóró tọ́nà kékeré kẹ́sì láwọn alẹ́kàlẹ̀ ìgbẹ́ bọ́ bá ti rí báyìí ọ̀nà kẹ́sì bí wáyìí bọ́ bá ti rí báyìí ọ̀nà kẹ́sì bí wáyìí tẹ́ ẹ bá ti di ọmọ alẹ́kà mọ́hàmọ́n sọ́lọ́ kọ̀sọ́ fún òfin ìjà kan lè fún àjèjì láti wọ̀ sọ́nà ó ti ní tẹ́ bá ti di ọmọ ẹ̀ wà ní wàhálà àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní òǹdóró lẹ́yìn ìrọ̀mẹ́rin ẹ̀wọ̀n tọ́lọ̀ ń bá pàyí láṣẹ ní Al-Qur'an àmọ́lẹ̀ òbí ó ní ẹ̀bá lò wàlẹ́bí nuhitum anhu ìtọ́lọ̀ ń bá kọ̀ fún ní fàyọ̀dáwù ẹ̀dáwọ́ ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n àtọ́júbọ̀ ọ̀rọ̀ gádàrá èdè gbà ọ̀rọ̀ tó nìkan èdè gbà mọ́ṣálà kan bẹ pọ̀jọ́rọ̀ yìí ìdásọ́ra mẹ́rin ẹjọ́ alójú tẹ̀sán ọlọ́run kọ́ bá tọ́lá rẹ̀ gà gbogbo nǹkan yìí ni wá ń ja ìwà wa ẹ dákun ẹni ọba sọ wípé ọmọ lágbájá ẹni tí òpin kèfèé ní kèfèé ní sọ́ọ̀tà lámàtí onílẹ̀ lámàtí wà ẹni tọ́ta fẹ́ kèfèé ní kèfèé ní tọ́ta fẹ́ kèfèé ní àti kèfèé ní sọ́ọ̀tà lámàtí wọn gbogbo wọn kálukú wọn lọ́wọ́ á ní tó rí kálukú náà ló ní àdìsí jẹ tó tó tó wẹ́pọ̀ mi ni mò ń lò àwọn ibi tí ẹni ọba ti pẹ́ ní kèfèé ní kèfèé ní kúfùrù ọ lẹ́yìn tiẹ̀ mi ẹni pé ẹjọ́ ọba tó tún bẹ̀rẹ̀ ní ìlú ìjẹ́lẹ̀ yìí wàhálà wá dé àbàdá àbàdá mùsùlùmí àti mùsùlùmí tó rí bákan náà ọkọ ìyàwó tó jọra wọn ní àwọn àpilẹ̀ ti wọ́ ibi tá a kálukú àti ìwé ẹ̀sìn bí ìgbà tó ṣe para rẹ̀ ọgbọ́dọ̀ gbá tèmi ṣe ọ̀rọ̀ gbá tèmi wọ́n lè ọ̀ bí wọ́n bá ní ẹlẹ́yìn yìí sòkò ilẹ̀ kankan mọ́ nínú ẹ̀sìn tó dábùkù wọ́n ní jẹ́rẹ̀ tí bá tún wọn bá lọ nínú onílàárí àwọn ọlá ọlọ́run ní dáhùn jọ wa ọlọ́run ní dáhùn jọ wa ọlọ́run ní dáhùn mùsùlùmí ó jẹ́ sábàdí ọlọ́run bó sànù ẹ̀yìn wà lápò lè ṣe ìkọlù. الحمد لله والصلاة والسلام على رسول الله هذا بقرار لأن يولون صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم ẹ̀dá kan yẹn ń sọ̀rọ̀ bá jọ mẹ́nu mọ́ṣáláṣí ìjà lọ́mọ yìí kí bàbá tún ìwà wa sí i bàbá jẹ́ káwùjọ wọ́n lálàáfíà bàbá rí ara wa lórí àtàlù lórí ibú láti kójọ tẹ́ni ọ́ papọ̀ tọkàn ọ́ papọ̀ sáà ọ́ papọ̀ á tún àwa sí i ìwà wọn dáa á tún wá sí i tí orí ibú bá ti bá ìwà orí ibú ọba ń lọ wọ́n á máa wo bẹ́ẹ̀ àárín ìwọ àtàwọn ọmọ àyá rẹ̀ ti rí ìwọ nìkan kálíwọ̀ nìkan wá bí wọn máa ọmọ àyá rẹ̀ wọn náà òun bí wọn mẹ́rin àbó bí mẹ́fà ọmọ méjì àti ẹ bá ti sọ̀tà kú àwọn ọmọ nínú ọ̀sọ̀tà fún mi láwọn ẹ̀ṣà ẹwà àdánwò sí mẹ́bẹ̀ lò wá wo ni tí wọ́n bára wọn sọ̀tà lórí àwọn àmàṣá àfẹ́sọ̀fẹ́ sáà ní àgbẹ̀rún ẹ̀rọ àfikẹ́ làwọn ọmọ wọn bára wọn kí wọ́n ọba ti dáa tí kálukú ọ̀sán àlọ́ ọlọ́wọ́ ọba máa ń dáa jáde kú nínú ìtọ́nà ọba tó láàrin ká tó pa láṣẹ wàhálà ní ìparun ní mọ́jẹ wàhálà rọ́dínà anamílẹ́kì akọ́ọ̀yà ọlọ́ni bàbá fẹ́ pàdé ìsàn àmárùn náà mọ́tọ̀rọ̀ fi hà àwọn aláyọ̀ pọ̀ra abẹ̀rẹ̀ àmì wọn máa gbádùn àwọn aláṣọ̀dẹ̀ aláṣẹ̀ láṣọ̀dẹ̀ lórí kálukú àmọ̀tẹ̀lé pẹ̀lú wọ́n máa ń tapọ̀ fi àdúgbò wọn bàdí fáàsì ẹni ìṣẹ́wáṣì kò mọ̀ wọ́ọ̀lẹ̀ lóko yìí gbogbo ọba afọ́jú kọ ọlọ́run pàṣàpọ̀ àlẹ́yìn náà ọrùn ọ̀rọ̀ ọlọ́run ọba bẹ́yà ọ jẹ́ yóò wá dòdòdó lórí ẹ̀ fẹ́dẹ̀ márùn náà ha bẹ̀rẹ̀ mìíràn ọlọ́run á pa àwọn pàpà ìgbéyàn bá fẹ́ kó bá wùdọ̀ tó o sì fẹ́ lọ́wọ́ níbi ìbàjẹ́ àwùjọ tó wà tó wà sí tó ọ̀fẹ́ rẹ sí máa tẹ̀lé ní tó kílíà nínú ẹ̀ ní tó hàn kékeré ní ìlànà

eléyìí tó bá sí àdínú ẹ̀sìn tó nà sí ọ. anábà Muhammad sallallahu alaihi wasallam hadith yẹn kà ọ̀rọ̀ ní ẹjẹ ẹnìkan náà wọn sàájú àníbi sọ wọn sọ orí òun olóòrùn wọn nítorí ọba yìí tó kílẹ̀ àtúbà wọn tó kílẹ̀ àtúbà wọn aláàmì sí ha wàṣà ó ní ọmọ jẹ́rìí lórí ẹ̀ ó ní ọgbà kó òdì kókó lẹ́sìn ẹ̀ ẹni tí bá ń ṣe bẹ̀lùbẹ̀lù tí ò yí tí ò yá wọn ń ṣàlàyé rẹ̀ fún sọ́ra mi ìbẹ̀rẹ̀ ni wà wó ìdá lèyìn ó ti dúó lórí òdodo ẹ̀sìn tí ó dúó nídùú wípé nǹkan tí mò ń jẹ́rìí lé lórí ọjà mi lójú mo fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú ẹ dáàbò ọlọ́run bọ́ sáà mímí àti ọlọ́run járe pàrọ̀ ọlọ́run ní dàrá máa ní wa lóò ẹ dákun láti tún àwùjọ wa mùsùlùmí láti tún àyàn ara wa láti la ara wa níbi àti ìlú àtàkì ìtú ẹ̀sìn táàbí sọ látàárọ̀ àwọn ẹbí ní nǹkan tọ́pọ̀ láti ẹbí wà lọ́yọ̀ ní nǹkan tọ́pọ̀ láti mo bẹ̀ wá nítorí ọlọ́ bó ti wulẹ̀ kálá àmà ní ìwádìí ọlọ́wọ̀n ní láti ìyàwó ní báyà bá ti ìyàwó fẹ́ ní àwọn ọmọ bá níbi tó kù sí ẹjá mọ̀ fáwọn náà níbi tá a mọ́jọ jẹ́ mú oògùn tó fi wo tí ń ṣe wà ìyàwó rẹ̀ sọ ní pé mọ̀ lọ ní ẹ̀fẹ́ rání orí ìlú tó pọ̀ ní wọn ìgbẹ́ ìyá ìdílé lámẹ́ta ẹ kọ̀kọ́ tó ẹ lòlú tó pé ta ní ọkọ̀ mọ̀sán lọ èyí náà dídùn àbí márùn àbí mẹ́fà àbí mẹ́rin àbí mẹ́ta lọ́rọ́ ìnígbà ó lọ́kàn ọ̀nà kó bá wọn mọ̀ òun lásán òun náà mọ òkè àbá wọn lè ṣe bàbá ni yóò kọ́ bọ́mọ òun lásán ẹ wà fọmọ ìjà sí mi ẹ jà sọmọ ọmọ tí wọ́n ń jà sí tí èlò yìí ó ṣe tù yóò wà fún sọ́wọ́ àwọn tó gbà bọ́ọ̀lù làwọn bá rọ ní àárọ̀ pé pé ìbò gbàjọ́ lọ́kọ̀ kàfàrà bàbá rẹ̀ àdíyà rẹ̀ yóò sì kàfàrà wọn náà bó ibi ọba já láṣètò tọ́ba ti náà àwọn aláṣètò lọ́gbọ́ sí kò ní ní àrùn mọ́tò yóò láwọn yóò sìn wà lọ́wọ́ adé wọ́n dọ̀mọ lọ́wọ́ wọ́n dọ̀mọ náà ara mọ̀tọ́ mọ̀ wa àwọn àjọṣe kájú òbí láti máa ń tẹ́lẹ̀ ká mà lọ́mọ wo òbí ní ìjà nígbà tó bí ọ̀pá já láti lọ́mọ wo òbí ní ìjà jù nígbà táwọn akẹ́kẹ̀ẹ́ láti láti kọ̀sà tó yàtọ̀ àbámà tá a na sọ́ọ̀nà tí òòrùn ní ọ̀sán ọ̀sán kò lè rújú ẹni tí ò tí ẹ̀ bá ti ń sin ọlọ́run pẹ̀lú ntọ́hà tó clear wà lọ́yìn ni ní problem. ó sì ní dọ́dọ̀ ọlọ́run ma máa bí olóòrè tí ó máa ṣe ọ́ nítorí ọmọ àti ọyún obìnrin lè ẹ dákọ̀ ẹja fún títẹ̀ sí ọlọ́run. ẹ kíkọ ọ̀sán ní ntọ́pọ̀ láti ṣe ti ti o lójú gbogbo ẹ̀ sùkúù lọ́mọ wọn máa lọ ní oṣù ìbò dáadáa tàbí tó ti báwọn ọmọ olówó pa ẹni ká lè bá ẹ̀ ẹ̀fẹ̀ lọ́jọ́ wájú ọjọ́ wájú kí o sì mọ̀ bóyá ọmọ wọn dà bẹ́ẹ̀ àwọn ọmọ lọ sí àwọn ọmọ tàbí sùkúù àwọn ṣèlú ẹlẹ́mí àwọn méjì kèmí gbọ́sẹ̀ ní ẹ̀yàn yóò máa yọ ọmọ jẹ́ níbẹ̀ lọ́wọ́ àwọn òbí o tàbí bòmí náà tá a mọ̀ mọ́ lọ tí ó lọ dá láti tàbí sùkú mẹ́ náà tàà mọ̀ mọ́ lọ jẹ́sì rò ní balance àwọn sùkú mẹ́ táwọn mọ́ pàǹkan àwọn sùkú mẹ́ táwọn mọ́ lọ dákù àwọn sùkú mẹ́ tó lè ṣe àwọn mọ́ makalanga ọ̀tà lè bọ́jẹ́ sùkú ti ìbò <laughs> lọ́lọ́ ọ̀rọ̀ ọ̀tà ẹ̀dá kò torí tọ́lọ́ ẹ̀kọ́ náà kó pàtọ́pọ̀ ọlọ́ni ní ẹ̀háza al-Qur'an yẹ́ ìdílẹ̀ ní àbọ̀ al-Qur'an ni torí pé ní ẹ̀kọ́ náà ẹ̀kọ́ ọdún rẹ̀ lẹ̀kọ́ tó lálàáfíà tí ò ní sẹ́kọ̀ọ́ tó lálàáfíà ìdáhà mùsùlùmí àti ilé ìwé ní ojú tó ọlọ́run kọ́ sànù ẹjẹ́ ń parí ẹ̀kọ́ lélẹ̀ ìgbì parí ẹ̀kọ́ pé ọlọ́run kọ́ wọlá ìjọba ẹ̀kọ́ dání pàdé dáadáa kó tó wáṣù kò yẹ dáadáa ẹnì kan náà àwọn sọ́ra ó ní mani amdọ̀ yàwó ma mi ní ọmọrì yìí ilà mi hàtù ọ̀dọ́ àwọn àjá àwọn mọ́tìdìn bàná àsọ́yà

kò tó lo àsìkò lè láti dínú bí ọjọ́ wájú ẹ̀rọ ìlọ́dà ẹjọ́ ní òbí ní ẹ̀ṣẹ̀ ẹjọ́ àwọn ọlọ́run àwọn ẹlòmíì gúùsù níbi irú ẹjọ́ níbi pín àìríṣẹ́ ìsìnkú ọlọ́run gbogbo aláṣẹ ní àdéṣe tó o tó o lè gbọ́ fẹ́fẹ́ wọ́n kẹ́kẹ́ aláburú ní ọ̀rọ̀ fáburúkì aburú náà náà bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù àwọn ẹ̀yìn ẹ̀kọ́ tábà olórí ọjọ́ kan òòrí mà tuntun kan àti ọ̀pọ̀ gàgà sí tó lékún lọ́ẹ̀sìn wọ́n ní pàkọ̀dé àpọ̀dé àpọ̀yàwó wa eléyìí ti fi ọjọ́ wúlò wà bọ́ọ̀dà màná sàbò ó tún sàbò sí fẹ́mi ààrẹ wọ́n àti ní ti alábòsí fẹ́mi ara wa ẹja mú ẹja àmọ̀fẹ́ fún fúlàmì ẹni bá wọn bá tó àrẹ káàkó káàkó إنه على كل شيء قدير به إذا واجتدير أقيموا الصلاة